Ògùn ló ní ọjọ́ kan ọ̀pọ̀jú orí ẹni ló ní ọjọ́ gbogbo bàbá jí lóòrọ̀ di orí wa mú kí orí mi sìn mí débi orí mi gbé mi débi ayọ̀ orí mi má takò mí níjọ́ tí ire bá ń bọ̀ lọ́nà ẹ jẹ́ kí ire kó wá mi rí kí ayọ̀ kó wá mi rí kí ìdùnnú kó wá mi rí àní ìgbéga ìtẹ̀síwájú kó wá mi rí lẹ́ni ọjọ́ ajé àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba yìí jẹyọ náà là ń kíra wa pé ẹ káàárọ̀ o yòókù ti dijọ́ mẹ́jọ àsìtúndúpẹ́ polúwa ṣe àmìsì ó jẹ́ kémi àtẹ̀yìn ká pàdé pẹ̀lú ayọ̀ ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò ojúmọ́ ire ti ọjọ́ ajé pẹ̀lú cultural ambassador ìyá àwọn èwe ẹ ká máa fi èdè abínibí ahọ́n ìbílẹ̀ ká máa fi tó àwọn ọmọ wa kí àṣà wa ìṣe wa kí ó má bàa parun dókítà olúwàfẹ̀yìkẹ́mi àdùkẹ́ ayaníyà ọláyínká ló ń kí gbogbo wa pé a kú ojúmọ́ ní gbogbo ibi tẹ́ ti ń wo ètò ojúmọ́ re láti iléeṣẹ́ orísun tẹlifíṣọ̀n tó mo fẹ́ béèrè ìbéèrè kan kí ni àwọn èèyàn yìí kí ni wọ́n ní papọ̀ Nelson Mandela Fẹlá Aníkúlápó Gani Fáwẹ̀yìnmí dókítà eh, tai ṣọ́láàrin fúnmiláyọ̀ ransom kútì eh, kí ni iṣẹ́ tí gbogbo wọn tí wọ́n ní papọ̀ ẹ̀yin náà ti mọ̀ wọ́n máa ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn wọ́n ń jà fún ẹ̀tọ́ aráàlú ní ọ̀nà tí oníkálukú wọn mọ̀ ẹ̀fẹ́lá ẹ̀yin náà mọ̀ orin ni orin ni kó forin kó fi bájọba jà bàbá wa Gani Fáwẹ̀yìnmí àìmọye ìgbà pẹ̀lú ọpọlọ tí Ọlọ́run fún wọn nípa òfin tí wọ́n fi bá ìjọba jà àníṣe bí nǹkan ṣe ń lọ kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣe lè láàánú ní ayé ìsìn pé àwọn tí wọ́n ní àwọn ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn àwọn àjìjàǹgbara ṣé wọ́n ti jẹ́ dodo ni wọn ò fi lè so òdodo mọ́ ni àbí wọn ò tiẹ̀ sí àjìjàǹgbara mọ́ ní orílẹ̀-èdè yìí pẹ̀lú bí gbogbo nǹkan ṣe ń lọ tí gbogbo nǹkan dàbí ìpopolúkúmuṣo ọ̀pọ̀lọpọ̀ ní hmm, ọ̀pọ̀lọpọ̀ wọn àpò ara wọn náà ń jà fún ṣé bẹ́ẹ̀ lórí àwọn tí wọ́n ní àwọn ń jìjàngbara àwọn tí wọ́n ní àwọn ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn ṣé wọ́n sì wà níta ṣé wọ́n sì ń ké tantan sí ọ̀rọ̀ tó ń lọ ṣáà sì ń gbọ́ ohun wọn torí a ní àjìjàngbara kan lórí ètò lónìí tí a máa fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ǹjẹ́ a ṣì ní àwọn àjìjàǹgbara ní orílẹ̀-èdè yìí bí ẹ máa bá wa ká